بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته تراك اه، تعفي أفهمه ونشارك السنة للإمام المزني اه، للإمام المزني كان إمام ميزاني أو إسماعيل بن يحيى المزني بن إسماعيل آه، أبو إبراهيم المزني على ذلك إسماعيل بن يحيى بن إسماعيل أبو إبراهيم المزني يعني تجعل لعيني 264 تجعل لعيني 264 الهجري آه. so ọgbẹ́ lẹ́yìn bóyá mi ni màá sáré rí àwọn kan lẹ́yìn àwọn lẹ́yìn tó ń já àwọn kan tó pọ̀ díẹ̀ so بسم الله الرحمن الرحيم أنا الفقيه الإمام شمس الدين أبو العز نمر رجوة يوسف بن عمر بن أبي ناصر الهزكاري نيوسن صفر فقط تحقيقه لأنه أدوني ní six sixteen. هناك الإمام الحافظ ثقة بقية السلف سكن بعض السلف هنا صار يكي أبو إسحاق إبراهيم بن عثمان بن عيسى بن تركاس المراني إنه لفظ يعني موصل ni ọjọ́ ìrìnà ní six ọjọ́ kọkàndínlógún oṣù mọ́tẹ́lẹ̀ kúlá ọdún wo ni ọdún six أنا أذكر الشيخ صالح 186 تأكيد وهرانية العالم أبو عبد الله محمد بن أحمد بن حمد بن مفرج بن غياث الأرفحي آه، قالوا بقراءة عليه من مكيف تنقني في ستات مصر الشيخ المسند العالم أبو الحسن أنا ينام عفوا تلك علي بن الحسين بن عمر الموصلي على موصل هنا الفراء فيما أذن فيه لي أيضا ضعف ممكن قاني سواء سأصعب في تيمو بعمر يعني في دوكا سيدي وعني وفي لا لا في عدد أفا الإمام المزاني ثم يكاوي كمتا ويكاوي كتا أبو مولي أمور إليه بلاد الجبال يعني حدثني الحسن بن علي آه، اليازوري الفقيه آه، أم علي بن عبد الله الحلواني هنا كنت بطرابلس آه، المغرب تريبولي المغرب هنا فذكرت أنا وأصحاب لنا السنة إني وأنصاني صنيع قامت عندي السنة تاكينا عقيدة تعاون يعني إلى أن ذكرنا muzani بعد قال أنا في al al-Muzani àwọn قال ló ti pàkàndé mọ́ wa قال بعض أصحابنا أبقى أنهم نعم يا رأيك بلغني أنه يتكلم في القرآن أدتي دمي فانيا من طيروا لصلاة القرآن إن صلى نقا القرآن ويقف عنده ẹ máa ń sọ pé òun ní pè ní ẹ̀dá òun sì ní sọ pé kì í ṣẹ̀dá ó fi hàn pé àfi tí wọ́n bá ti fẹ̀sùn kàn yẹn kò sí sọ ohun tó bá wà lórí ẹ̀ lókun bẹ́ẹ̀ ni ọ̀dàkàrà àkàrú àdínàfò yẹ kúlù ẹlòmíín ní máa ń wí bẹ́ẹ̀ o ìlànà ìṣàmù àmàna kọ́ọ̀mù ó ká báwọn èèyàn ní ìṣe táwọn èèyàn fi padà jókòó pẹ̀lú wa fọ̀dọ́mọ́ náà zálì kọ́dọ́mọ́ ìṣẹ̀lẹ̀ yẹn wá gbà àwọn èèyàn méjì kan pé ah ó di di àfa ńlá yẹn lẹ ní àwọn náà ń sọ pé òun ní kíkọ á ń lẹ́dà òun ní sọ pé dàbí kí lẹ́ ń sọ yìí wákàtí abúlé ilé ìkìtà bá o bá a ṣe sẹ́ǹdì lẹ́tà kan sí i nìyẹn lẹ́tà táwa sẹ́ǹdì sáfa àsọ́sọ́ ìfẹ́ nùrí dùn anes alima minhu lẹ́tà yà sẹ́ǹdì láti fi mọ à ń wá mímọ̀ lọ́dọ̀ rẹ̀ ká fi mọ kẹ́ni sẹ́ǹdì ẹ̀ sọ ẹjọ́ kan rẹ̀ fún wa àfa fún kàkàrà ìlé náà o fàfà sẹ́ǹdì lẹ́tà padà sí wa ó oh, ní lọ́dọ̀ àkọ́ ah, yẹ kó má wà bẹ̀rẹ̀ mm-hmm. àjọ àríwá tètè máa ń píríǹtì ẹ̀ nìyẹn àti pẹ́ẹ́tì máa rí wò lórí fóònù tó ti sáré jù sí ọkọ̀ sáré òṣùn lẹ́lẹ̀ mọ́zàní yóò gbé wa fún ọlọ́wọ́ kan sọ tó bá ti kọ́ lẹ́lẹ̀ mọ́zàní sí lam méjì mím zayin àti nun àti yá bàbá ti kọ́ sí lọ́wọ́ kan ní wọ́n fún abóde fún ọ. sọ fọ́kà sábà ìlú iná shariha sunna ọba kọ ìwé sí wa àlàyé sunna àlàyé sunna filkọ́dá ọsọ fún wa nípa àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyàmọ́ tí òun gbàgbọ́ wàlẹ̀ èròjà ó tún sọ nípa àwọn tó jẹ́ mọ́ríjà ó sọ nípa àwọn kọ́dà bàbá ní kọ́dà àwọn làwọn tó ń takò kọ́dà wọ́n tún sọ pé àwọn ọmọ rí tíà àwọn olùkọ́ wa ń sọ yìí pé yàní iṣẹ́ kíṣẹ́ yóò tá a bá ṣe kò lè lapa níbi ìmọ̀ọ́nì wa alukoran ó tún kọ́ nípa ọ̀rọ̀ alukoran alukoran kì í ṣẹ̀dá ìtumọ̀ ènìyàn ọ̀lbàs ó tún sọ nípa ọ̀rọ̀ gbèǹde ìyẹn pé kì í sọ̀rọ̀ koran nìkan tó fẹ̀sùn rẹ̀ kí á lọ́sọ̀ǹkà rẹ̀ ọ̀nà ó tún sọ nípa kíkówájọ́. والموازين أتعامل رجاس اللي جاءوا من القيامة والصوم ها وفي النظر وتقاني في النظر في أول لون يجوا قد القيامة وعمومين فكتب وين واني أفاد قصيدة في بسم الله الرحمن الرحيم أسمعنا الله وإياكم بالتقوى أوه أفاق قبلونك كل إنصاف معي أوه هذا أواتي قلن قصوا بالتقوى فلو قيالهم وفقنا وإياكم لموافقة الهدى أو عوات وان بلون هني أتواو ọlọ́run fi wá ṣe kò ń bẹ ká lè ṣe dìdí kí ni ń jẹ́ ìmọ̀ náà. أما بعد عفاني لا يبان فإنك أصلحك الله سهلتني أن أوجه لك من السنة أمرا تشبه نفسك تصدق tòsọ́bìrò nẹ́sàkà alátàmásókè bíi. ọ kó ní sàyẹn nẹ́ka ìwọ yìí báwọn kan bá ń tún ọ ṣe àwọn afá alákìlẹ̀ ṣe pẹ̀lẹ́ ni wọ́n bá béèrè béèrè ọ pé abẹ́fẹ́ ṣe orí ibu ni mímí náà lè wá ń sọ fún pé ìmọ̀ ń pa lùkárí ìtàn máa dà yín láàmú lọ́dọ̀ wọn béèrè ọ̀fẹ́ bí yẹn nú ọ̀pọ̀ yẹn kí ni ó ṣe pẹ̀lẹ́ wọn <laughs> ó ní sàyẹn nẹ́ka ìwọ yìí ó ti padà náà. Ah, mọ̀kìnrin dánlóòdù ni èyí dánlóòdù tẹ́lẹ̀ ni wọ́n ń dánlóòdù bẹ́ẹ̀ wọ́n á gbé fáwọn àbókù ni wọ́n ti bọ̀ gbé jáde sí i ó ní ọlọ́wọ́n ọba ń fọ́n sí sàálì tani òbí mi léèrè àni òwà ti àlàkà mìíràn sọ̀nà kí n ṣàlàyé fún ọ kí ni ń jẹ́ sọ̀nà kí ni ṣàlàyé fún ọ àmọ̀ràn tó sọ̀bìrò náà ṣàkà ọ̀rọ̀ kan tó fi fẹ́mi rẹ̀ ní sùúrù wàhálà tàwọn sòkè bẹ́ẹ̀ láti gbá súnà yà mọ́. bọ̀tẹ́dìrọ̀ òbí àǹkà ṣùgbọ́n àlẹ́ àpò. akọ̀wé ẹ̀rí yóò dẹ̀ tún tarí dànù kú òfun ẹ̀ àwọn ìrújú àwòrò wẹ́rẹ́ àwáwí táwọn èèyàn máa ń wí káàkiri tí ò ní ìtumọ̀. bàtókò falẹ̀ àbá àti ẹ̀. ẹ bákan náà lọ́dọ̀ tèmi ń bẹ́ mọ̀ pé wọ́zá ikọ̀ mọ́kùtàkà ti dọ̀ọ̀lé yíyẹ àwọn àdádálẹ̀ àwọn tó ti sùn náà. لقد شرحت لك لقد شرحت لك منهاجا موضحا ẹ̀hẹ́n ebi wá ti ṣàlàyé fún ìlànà kan múdìhá o tí ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. mùníràn lámú àálù nẹ́sì ọ̀yẹ́ àkàfihì ìlú. ẹ o ó ní ó tó aṣọ lọ́dọ̀ tí wọ́n kàn bọ́ síbi lámú àálù nẹ́sì èmi ò ní kúrú lẹ́mìí mi wá ìyá àkà fíhì nùsà eh, àti wọ́n gan-an mi ní kúrú láti ṣe wá sí fún ọ nínú ẹ̀. bàdá tó fi alhamdulilayi tẹ̀lé rúṣìdì ọ̀tẹ̀lẹ̀. ẹ eh, ó ní mo bẹ̀rẹ̀ mbẹ́ pẹ̀lú dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣòro rúṣìdì sẹ́díìdì ọlọ́run tó jẹ́ àfinimọ̀nà àṣẹdíìdì lọ́nà tó tọ́. alihamdulilayi kú àkàndùkìrọ wọn ni ọpẹ́ ni fún Allah wọn tó ń pè ní alhamdu yaani jamiu almahamid Allah subhanahu wa ta'ala huwa limustahiqu lilhamd sọ fi hàn pé láàmù yẹn táwọn bá fẹ́ wínú oríṣi láàmù ní láàmù yẹn wọ́n pè ní láàmù lilistihqaq aláàmù lilistihqaq láàmù tó ṣe pé wọ́n mú wá pé ẹnìyẹn ló fi ń lẹ́tọ̀ọ́ jùlọ. Ah, ẹni yẹn òun ló fi ń lẹ́tọ̀ jùlọ ah, so alihamudulilayi ọpẹ́ ìyẹn ni pé gbogbo ẹ̀yìn yẹn yẹn kọ́ máa jẹ́ ti Allah ah, Allah wo ahakumọ̀ dòdò ẹni tó fi ń lẹ́tọ̀ ju ẹ̀kọ́ sarihu sunnati bil muzani rabi kasi lọ́wọ́ kan ni so so òun ló fi ń lẹ́tọ̀ mọ́ dòdò lẹ́ni tá a máa rántí wà á ò lẹ́. wà á ò lẹ́ mọ̀nsúkẹ́. mọ̀nsúkẹ́ òun náà ló sì tún lẹ́tọ̀ọ́ jùlọ tó yẹ ká máa sọ pé fún un. wà á lè rí òfin. ẹ ọlọ́run yẹn lèmi wà ń fi yìn fún afáàdì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàwíìdù náà báyìí pé ọlọ́run tá à sọ ni ọkọ bẹ̀rẹ̀ látòrí kéde o tàwíìdù ti máa ń dá wàhálà lẹ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹfìrí rògbòbíyà obìnrin ilẹ̀ fọlọ́wọn ọba sùhánà so rògbòbíyà sì ni ó ti dágbé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìran méjì ní tàwíìdù pín sí a ní tàwíìdù rògbòbíyà a sì ní tàwíìdù olóríyà ó tó di pé wàhálà àwọn oníròyìn dé àwọn oníròyìn ọlọ́run pé ẹ̀yin ọ̀mà lọ́lọ́run lọ́wọ́ ẹ̀rí pẹ́pẹ́ fọlọ́run jẹ̀dá nìyẹn ẹ máa lọ́lọ́run lójú ẹ rí pé fẹ́ fọlọ́run jọ yẹn nínú ẹ máa lọ́lọ́run níwájú ẹ rí pé fẹ́ fọlọ́run jọ yẹn nínú bẹ́ẹ̀ náà lẹ́ ń sọ fọlọ́run lójú gùn ṣé ẹ fẹ́ máa fọlọ́run jọ yẹn ẹ lè fi kánìtì ká ẹ tún lọ́lọ́run sọ̀ kalẹ̀ ẹ lọ́lọ́run dé ẹ máa fọlọ́run wéèyàn ẹ tún ṣe ẹ lọ́lọ́run rẹ́rìn ẹ máa fọlọ́run jọ yẹn ni àwọn bá ní gbogbo àwọn kinní ní òsì fọlọ́run tẹ́rì dẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìdí rèé o táwọn àáfàá fi padà wá yọ lára tawhid rububiyya tawhid wo tawhid al-asma'i was-sifat ìsọlọ́run lọ́tẹ̀ nínú àwọn orúkọ àtàwọn òròyìn bíbẹ̀ kan méjì ẹ̀rí pé tẹ́lá àtijọ́ nínú àwọn tẹ́lá àtijọ́ àwọn ni kílé kọ tẹ́lá yìí ṣe tẹ́lá kìtàbù tawhid ní àwọn tó àtúnṣe ti pẹ́ lòun náà ẹ̀rí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ gbọ́n àwọn fẹ́ pín báyìí méjì ni wọ́n pín sí so wọ́n pín sí ọ̀bọ̀bíyá àti ọ̀lọ́bíyá so wọ́n fi lo slope àwọn ará àtijọ́ yẹn àti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni wọ́n ti di dáhùn yanjú nígbà tí wàhálà ti ti pọ̀ jù lórí ọ̀rọ̀ sífàtì. òye kúńtà tá a fọ bẹ̀rẹ̀ báyìí ọ pé alwahid asọ̀rọ̀dì pé ọlọ́run ọba nù ẹyọkan ni. ẹ tó ṣe pé asọ̀mọ́dì asọ̀mọ́dù àpè ní alimakọ̀sọ̀dì asọ̀mọ́dù bíi màánà alimakọ̀sọ̀dì ẹni tí a máa ń gbà lérò asọ̀mọ́dì alimakọ̀sọ̀dì ẹni tí a máa ń gbà lérò àwọn ìsọ̀kọ̀ asọ̀mọ́dù máa ń já sí pé ìgbà ọlọ́run yẹn kò níkùn débi pé yóò sì fi hàn ajẹun síbẹ̀ ẹlẹ́rì sọ ìbùkọ́ tó ṣe pé kò níyàwó bẹ́ẹ̀ dẹ̀ ni kò lọ́mọ ó yẹ pé tó o bá ti fi rí lẹ́yìn ilẹ̀ ọ̀fọ́dé kàrá yìí tàbí ní àkídá tí ẹnì sọ̀rọ̀ àbẹ́bí jáde mo ti jáde kó má jẹ ọkàn àwọn ọkùnrin yóò nìyẹn nítorí pé àwọn ọkùnrin yóò nìyí wọ́n pe Jésù ní kéde ọ̀ wọ́n pe ìlọ́mọ ọlọ́run. so ọlọ́run níyàwó torí ìyàwó ní sábà máa ń bímọ kọ̀ á lọ́mọ. ọlọ́run yẹn ayọ̀ àtúnjẹ. kọ̀sẹ́ni tọ́jọ́ kọ̀sẹ́ni tọ́jọ́ dọ́gba. ọlọ́run tàbí yẹn àṣẹ̀mí ọ̀hún ni o nípe ni olùgbọ́rọ̀ tọ́lá ti pẹ́ ọlọ́run ní olùgbọ́rọ̀ ọ̀tàbùkún ròyìn ni olùgbọ́ ohunkóhun ni nǹkan sọ̀rọ̀ wọn bó ti bẹ́ẹ̀ alùpàṣírù mi ìrírí ohunkóhun ni àpé ojú tiwa nǹkan wà nǹkan ní ìdílé tó ṣe gbogbo ẹ̀ lárí òun lọ́fà táwa mi fi ń gbé kò sojú ìwé tó ṣe kó burú débi pé òye ti bá wájú wa ní àtúnrí táwa láwa rí ohun tí ń bẹ lẹ́yìn ilé mẹ́wàá síbí so alùpàṣírù ló lọ́hùn olùrí ohunkóhun ni. alẹ́ àlímù tó wá ní alámọ̀tán ni. kò sí ohun tó lọ́wọ́ ọmọ alikabir afúninírò ni. kalimani ọ̀tún ni ọba tí máa ń kọ̀ fún ni tí máa ń dáàbò bò ni ni tí ò ní jọ̀wọ́ aburú kan ọkàn yẹn aburú fi ọba tó ga ni ọba tó ga ni. ẹ̀rí fọwọ́ náà lùkọ́ ni yìí pé rọ̀fíì dàrẹ́jà dùl àwùjọ yóò lùkùrù rọ̀ àbí àmọ̀ yìí rọ̀fíì dàrẹ́jà. ọlọ́run yẹn gbà nípò nígbà yẹn ìsìláàtù kìnnà àlùcọ́lò ìláhi subhana sọlẹ́ yìí ti ń kílẹ̀ àyè pé asókè lọ́lọ́run wà àrùrọ̀fẹ́ gbogbo nǹkan tó bá kọ́ ní ọ̀fin kì í wà lábẹ́ lẹ́lẹ́ àbíbò ni wọ́n bá ní nǹkan ga gbogbo lọ́wọ́ ọyọ́ òde àfàwọn atuntun wí torí náà lọ́ọ́ kẹ́yìn wọ́n ní àálì ní àlá àrùṣe ńbọ̀lá àti rí ọlọ́run ńbọ̀lá ọlọ́run wà ńbẹ lórí òkè ńta lórí kíní lórí àrẹ àràṣe rẹ̀ fọ̀fọ̀wá. ìmọ̀jídì hebi fati. ìyẹn bí lọ́dọ̀ yín tàbí òsì ń bẹ ó sì ti tó wa wàhúwa dáàrí ọlọ́run yẹn wá súnmọ́ wa bí àìní ní min khalqi ìmọ̀ rẹ̀ súnmọ́ gbogbo ẹ̀dá. ààrẹ ti kẹ́sì bó ṣe latan nìyẹn o pàápàá rẹ̀ lókè àti títóbi ẹ̀ sùnmọ́ ìmọ̀ rẹ̀ ọwọ́ àwọn gbogbo àyè òun ló dàrú báwọn àwọn àṣàyà lọ́wọ́ tá a pé lọ́dọ̀ wọn pé ẹ lè jẹ́ àmà sọpọ́ lọ́wọ́ àlókè gbogbo bí táwa lọ́wọ́ à ọjọ́ yẹn bá bẹ̀rẹ̀ pé ẹ bá wà láàtà ńkọ́ àti tọ́lẹ́tì bí lẹ́ẹ̀ fi ń fẹsẹ̀ yí ìgbẹ́ sọ́lọ́ mẹ́wàá ń bẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ sọ pé Tinubu ń bẹ láàtà aláṣọ orílẹ̀-èdè Nàìjíríà àbí gómìnà Ọ̀yọ́ stéètì kí ẹ̀ sọ pé wọ́n ń bẹ nílé ìgbẹ́ ẹ̀wọ̀n pé gbogbo àwọn èèyàn tó bá gbọ́ náà wà sọ pé ẹ máa ń tán sọ bí fáwọn ènìyàn kì í yàgbẹ́ nítorí ó ní táìmù tí wọ́n lọ ọ̀yọ̀ wọn kàn ṣe ní wíwá àṣírí ni kí wọ́n á béèrè kan níbo lọ́wọ́ kan ní Tinubu ń bẹ ní tọ́lẹ́ẹ̀tì àbí Ṣèyí Mákindé ń bẹ lágàn tó àbí bàbá èèyàn àbí àwọ èèyàn gan àbọ̀kọ èèyàn ń bẹ gbogbo àyè lọ́wọ́ tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ta wí áálí ni o àlà àrùsì ọ̀gá lórí àlà ara sí rẹ̀ ṣùgbọ́n wà dání lè ẹ́lmi yìí mí kálkẹ̀ yìí pẹ̀lú mọ̀ ẹ̀ ó fi súnmọ́ àwọn ẹ̀dá rẹ̀. ẹ o lè mú ẹ ó yí ká gbogbo àlámọ̀rí gbogbo ni o. Tàbí tẹ́lẹ́mọ́kọ́dọ̀ ó sì sàmúsẹ́ nípa àwọn ẹ̀dá rẹ̀ kádàrà tó ti gbáwájú àyẹ̀mọ́ wọn tó ti gbáwájú ìyẹn bí lọ́dọ̀ tí ya'lamu kha'inata al-a'yuni wa ma tukhfi as-sudur. ọlọ́run tàbí yẹn ọmọ ojú tí ń ṣe jàmbá òbí sáré sẹ́jú sí yẹn ẹtì màá tó máa ń sẹ́jú síra wọn pé sùnmẹ́ ti yá ọ̀lẹ́ ti yá àsìkò tó pọ̀ nìyẹn ni ó ẹ̀kẹ́ sẹ́jú ètò màá bá ti sẹ́jú sí ọ ẹ̀rẹ́ tí mo ní ọ̀tá ń bọ̀ yẹn ni ojú jàmbá aláwọn mọ àwọn òsì mọ nǹkan kan ti wá hmm? ọmọ tó fi sódò ohun tí báyà fi pamọ́ lórí pẹ́ lómi nífẹ̀ẹ́ rẹ ni tó bá sọ yàyà irọ́ sì ni ó hì tẹ̀ débi dé. فالخلق الخلق عاملون sábìkì ilmi gbogbo àwọn ẹ̀dá nìyí àmì lónà iṣẹ́ wọn tí wọ́n máa ṣe wọ́n ṣiṣẹ́ bí sábìkì ilmi pẹ̀lú mọ̀ tó ti gbáwájú látọ̀dọ̀ Allah nípa wọn. min khairin wa sharri bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n tún máa ṣe ohun tọ́lọ́run ti dá fún wọn nínú rere àtàbúrú. la yamlikuna li anfusihim min at-ta'ati naf'an. àwọn nìyí wọn ò lè ní kápá fúnra wọn ibi ìtẹ̀lé tọ́lọ́run ò lè ní kápá nfààní kẹ̀kẹ́ fúnra wọn ní ìtẹ̀lé tọ́lọ́run. wala yajiduna ila sọ́ọ̀sì lè máa ṣíyà sí àníhà. dáfà wọn ò sì lè rọ́nà tí wọ́n fi tira wọn kúrò ọláyẹ̀jì dúnà wọn ò lè rí lọ síbi lọ síbi ẹ̀sẹ̀ dáfọ̀ àánìhà ìwọ̀n tí wọ́n tarí wọn kó níbi ẹ̀sẹ̀ wọn ò lè rí ọlọ́run ìjà ló lè tì wọ́n kó ń bẹ́ẹ̀. ọlọ́run dẹ̀dà pẹ̀lú mọ́fẹ́ rẹ̀ kò sí ní bùkátà fẹ́ àpá àtà bímọ nísìsiyìí ó ti ẹ̀kọ́ mọ̀ láwọn ọ̀sẹ̀ yìí tọ́ba bímọ obìnrin ní ọ̀sán pé tóun bá tẹ̀ lè bímọ tí wọ́n máa bóun kiri ọjà ó lè ní tí wọ́n máa bóun fọṣọ tí wọ́n máa bóun lọ́ta àpájùlọ láwùjọ ọ̀dọ́ tiwa oníṣẹ́yìn bíbá yìí àwọn bàbá ìjọmọkùnrin lẹ̀ yóò ń sọ tàbí kó lóko obìnrin yẹn náà ni ó kùn fún ìyá òun náà lọ ṣẹlẹ̀ sí fílàní kan ó dẹ̀ bímọ ọkùnrin báyìí ó lóun ò ní fún lọ́mú tí ó fi kú Suleiman bá ń bẹ́ẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó ń ṣe nìyí bá ìṣe pé kò fún lọ́yẹ̀ tí ilẹ̀ fi ń sún tòótọ́ tọ́mú sì ti ń sàn báyìí ó lóun fi ilẹ̀ tí ó fi kú ni kí ló dé ó lóun ò nídìí ọmọkùnrin wọ́n torí gbogbo ọmọkùnrin táwọn bá bí àwọn ọkọ àwọn ni wọ́n gbà tí wọ́n máa bá wọn dà màálù kò sí nìkan tí ó fóun ta wàrà góòlù lọmọbìnrin lọ́dọ̀ ìmọ̀ bọ́yẹ wà ń bẹ̀ ní ìjẹta tí ń sọ fún òsínì ẹ̀sìn tàmẹ̀ ìfẹ́ mo ní òsì tí káwọn ọmọ yìí máa wá sílé tó ń àlùfà àlùfà orúkọ gbà <laughs> àwọn obìnrin ni àwọn góòlù wọn ò lè jẹ wọn bóde ẹgbẹ sẹ́yìn yorùbá gbọ́dọ̀ pẹ fẹ́ àwọn ọmọ àwọn nípa àwọn ọmọ lè ṣeéṣe bẹ́ẹ̀ so ẹlòmíì obìnrin ọkùnrin títí yóò láfi kó ń bómi ẹlòmíì obìnrin títí yóò láfi kó ń bómi nítorí àǹfààní ọkùnrin ọ̀fẹ́ bímọ ọkùnrin tẹ̀ kó lè bá roko kó lè bá ohun sọ nísẹ́yìn bíi obìnrin ọ̀fẹ́ bímọ obìnrin kó lè bá dáná kó máa bá lọ́ta kó bá fọṣọ kó máa kiri ọjà ìyẹn àwọn ọlọ́jà ṣùgbọ́n lọ́hùn nìyí gbogbo ẹ̀dá yìí tó ṣẹ̀dá ó ṣẹ̀dá wọn pẹ̀lú mọ fẹ́ wọn lásán ni ìnáwó ayé rè ń kà ní sílé kò sí bùkún àti ọlọ́run ni kò fi dà wọn ẹ láwọn mọ̀lẹ́ka iná ṣàkóso fáwọn ni pé ó dẹ̀ dá àwọn ti wọn gbogbo wọn wádá lọ́dá kí wọ́n máa tẹ̀lé. ọlọ́run wá sàdámọ́ wọn lórí kẹsà máa sí lọ́hùn. àwọn mọ̀lẹ́ka kan bẹ ń sọ pé àlẹ́ àràsí làwọn gbé dání àwọn mélòó nìyẹn àmọ́ ní àbí àwọn mẹ́jọ fáwọkọ̀ ọ̀hún sàmánì àbẹ́ kan àwọn mẹ́jọ ni wọ́n ẹ̀ka rẹ̀ áṣù ni wọ́n gbé dání. àwọn kan tó wá ń bẹnu wọn tó ṣe fáwọn ṣe sùhánà lá láyé kálẹ̀ ara ṣe ọba dẹ́dà sùhánà àwọn kan máa ṣe tẹ̀síbíhùn tí wọ́n. àwọn míì ní ọpẹ́ nìkan làwọn tó fọ́lọ́n alhamdulilayi alhamdulilayi ń sáfàmọ́ ọlọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run bá tún dáhùn kan sàlẹ́sà náà mọ̀lẹ́ka agbẹ́dọ̀ ni lákì í dàbẹ́ o káwọn jẹ́ ránṣẹ́ sáwọn ránṣẹ́ ọlọ́run nítorí pé àlùmọ̀lá yíká gẹ́gẹ́ fún rẹ̀ fìmọ́ náà rọ́ṣọ̀ àlùmọ̀lá yíká tún fìmọ́ náà rọ́ṣọ̀ nítorí pé àlùmọ̀lá yíká ó nípìnlẹ̀ sọ̀mínà àlùkà àlùkà ẹ̀rí pé ayélujára kan bẹ tó gbádùn gan ọgbádùn gan ni ó wọ́n máa ń ṣe àwọn báàsì tó tó tó dìpò gidi láyé lùkà mọ́tì nǹkan tó ń pè ní kí ni alùkà kò sí nǹkan tí wọ́n ní pẹ̀kẹ́lú kàṣà ni wọ́n tẹ̀yàn lé jù sí wọn because wọ́n máa ń ju kóòtù yẹn síta tí wọ́n bá ti wá dàjẹ́ ẹsẹ̀ tí wọ́n wọ́n gbé jáde lọ́wọ́ kan nínú mọ́tì náà tẹ̀yàn lè ṣe ìsìkádà níbẹ̀ dáadáa mo yẹ sí ìsábà kókò kókò síbẹ̀ wọ́n máa ń kọ́ kẹ́nìkan dọ́kítọ́rù

ó tún wà náà àwọn mọ̀lẹ́kà àwọn tó máa ṣètò àlámọ̀rí àwọn èèyàn bí àwọn àwọn mikaela nìsín ọ̀rọ̀ kílíkọ rẹ̀ ti wọn ọ̀rọ̀ òjò àrísìkì àwọn eléyìí tí èyí tí wọ́n rìn kọ́ lọ kọ àkọọ́lẹ̀ àti ètò yìí pé iṣẹ́ ti àwọn ti inú ń gbénu obìnrin sọlá ni mm, mm. mọ̀lẹ́kà ní obìnrin rẹ̀ ń gbé sọlá ọba ti dàtọ̀ síyàwó rẹ̀ lára gbàrà báyìí òun yóò gbà yóò ní fẹ́ dà àbí kọ́kàn fi tọ̀ dànù lásán yóò jẹ ọba dẹ́rẹ́ kò fẹ́ dànù sákọ̀ àbò ntọ́lọ́mù bá fẹ́ ọlọ́mù kẹ báyìí ẹ̀rí sọ àwọn kan ní ìdàbírú nílẹ̀ àmọ̀ wọn kàn ní ẹjọ́ àlámọ̀rí ti wọn ni. àfọlọ́hún lọ́wọ́ ọlọ́run tó wá dáadáa mọ̀ bìyẹ́dì yìí wà á kánàhó jẹnẹtàhó ó máa mú ádámù gbé àlùjẹnẹ rẹ. ọ̀pọ̀bùlà bá lè kàlè áwùdí kọ̀lọ́kọ̀. ẹnlẹ ṣáájú ṣáájú dẹbi yìí ọlọ́run lẹ̀ ní ọgbà àlùjẹnẹ ni ilẹ̀ lọ́lọ́run lòun dà sí torí mẹ́mẹ́ pé ẹni ìjà ìlò fìlà àbí khalifa kọ̀ọ̀sá pé fìlì jẹ́nẹ ti khalifa. àbẹ̀rẹ̀ pa kọ́ lẹ̀ kò ní. ọ̀pọ̀bùlà bá ká lè áwùdí kọ̀lọ́kọ̀ ṣáájú yẹn dẹ̀ níyì ilẹ̀ gangan lọ́run dá ádámù fún pé yóò gbé. ọ̀dọ́ òru àlẹ́ yìí àjà ọlọ́run kẹ́kọ̀ọ́ fún kí wọ́n má jẹ igi dídájọ́ ọlọ́run fi parí pé yóò jẹ́. Hmm. ẹ̀rù yóò fi máa sọ pé àdámọ̀ ah, ah, náà gbọ́rọ̀ ah, kádàrá ò lọ́wọ́ àti kádàrá bá lọ tí kádàrá bá wà ní bóun ní òsè lọ́ọ́ jẹ́ gí ni <laughs> ọlọ́run kọ̀ fún ọ má jẹ igi pé ìdájọ́ ọlọ́run bẹ̀ ti parí lórí ẹ̀ pé yóò jẹ gí ni òbí ní ọlọ́run tó wáá dán òbí mọ́ ní àhọ àdìhòmí nà pẹ̀lú ohun tọ́lọ́run kọ̀ fún pé ọmọ adébí ẹ̀yìn ọlọ́run fi kàná wò fún. mọ̀sálàtọ̀ alẹ́ àdówàhù fàdúwàhù alẹ́ yá. ọlọ́run wá lo ọ̀tá rẹ̀ ó lò lé lórí ọ̀sálàtọ̀ alẹ́ ó lo agbára lánàá tí lórí ọ̀tá rẹ̀ yẹn bó ṣe sọ ádámọ̀ lọ́nà nìyẹn ha lórí igi ni bàbá lọ jẹ igi ni ó pè ní ṣájáàtúl khuludi fún igi gbére ni àṣebí yẹn bá wáyé yìí fẹ́ kú ọlọ́fàáfà níbi adam alayhi salatu wa salam nígbà tá a fi wà ní the world of atoms tó ń pè ní alamu zarra ìgbà tá a wà ní ìwín ní bí ìlúbọ tí wọ́n lọ fi yẹn fẹ́ dànù òun ni gbogbo wa gbà ni tí gbogbo abẹ́rẹ́ sí nígbà tó lọ́n kó wa jáde ní bàrà àti ádámọ̀ báyìí. Ah. nǹkan ọjà ọlọ́run ádámọ̀ tí wàá wà lẹ́dà pé ó yà máa gẹ́nì àwọn ọmọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rí wa lọ. Ah! bó ṣe rí nǹkan tó jẹ́ kìkì dáàmú ẹlẹ́nu ẹ ah! wo lélẹ̀ ara bo ni ẹni dáúdà dáúdà nínú àwọn ọmọ mi náà nínú àwọn ọmọ rẹ àwọn máa nífẹ̀ẹ́ ọmọ yìí wọ́n bóun ni mọ́lẹ̀ ti ẹ̀ṣẹ̀ alágbára láì ní ànábì dàgbà mọ́lẹ̀ ti lè lágbára pọ̀ ọdún mélòó ni ó lò láyé wọn ní bá ń fún ní fọ́ọ̀tì mẹ́ nínú ọjọ́ orí mi fún fọ́ọ̀tì ọjọ́ orí mi bí one thousand lẹ nílò hmm. ẹ o ẹ bá ń fún fọ́ọ̀tì wọ́n bá ń fa nàbí dàúdà ní fọ́ọ̀tì hmm. nígbà tá a adam alayhi salatu wa salam tí wọ́n lo nine sixty tí wọ́n lákòó ni wọ́n ti dé wọ́n ní ah one thousand làwọn káwá ni wa ẹni ah fọ́nẹ̀sì yà adam fọ́nẹ̀sì yà bá ní jẹ́ ló sọ fọ́ọ̀mù rẹ̀ ń fọ́ọ̀tì nǹkan ọmọ rẹ̀ tí mo lẹ́ rẹ̀ kọ́ ń jó ah ádámọ̀ ló ń gbàgbé wọ́n gbàgbé láti jọ́ ní báyìí báwa náà ṣe ń gbàgbé ni ọ̀sẹ̀ wọn sùn mí yàlẹ̀ ìsánù ìlà lẹ́nẹ́sì yìí ọmọ nìkanbọ̀ ẹ̀ la ànáhó yẹ kan láàbò fún òpin yẹn lẹ́yìn àfi nítorí pé máa ń ṣe kí ni máa ń gbàgbé ọkàn ọjọ́ kan torí pé yóò ròyìn lónìí tó bá dọ̀la á ti ṣẹ́yìn ádámù gbàgbé báyìí kọ̀nẹ́sì yabanú báwa náà ṣe ń gbàgbé láti gbàgbé àwọn sàbílẹ̀ ti bẹ lọ́wọ́ ìdíjọ́ ní ìfẹ́ ọba dára tó àkìnnà ìnà sí iná ọlọ́run dẹ̀ sọ pé náà kò ti gbọ́ ọlọ́run má mú wa pa dẹ́sẹ̀ o tá a bá gbàgbé tá a fi ṣe nǹkan àbá a dẹ̀ ṣe mistake tá a fi ṣe nǹkan. tó nípa bẹ́ẹ̀ àṣẹ ọ̀tá ọlọ́run ni ó sì lọ́nà lórí igi ni ọjà ìlà. ọjà ìlà akílà húlà àwa sọ fún pé jíjẹ gíìnì ni yóò jókun fàtó fìlè máa gbélé dáadáa. ọmọ wájàdá ìlà kílẹ̀ kí ákílì ha. ṣẹbi ìlà ànábì adama wà á rí fún kankan aleyhi salatu wa salam ju kọjá gíìnì yẹn lọ. wàlà ánihu láha mọ̀nyíhábà. òṣìṣọ́nà tó lè kàfi kọjá. ọmọ kọ́lá pàlẹ́lẹ̀ jẹ́ nàti mẹ́ndòrè yájẹ́ bí. àyè tó tó tóbi ni o ọlọ́run bá tó dáná mọ̀ ànábì adama àwọn tí wọ́n wà lójọ́ fàhùn yàmàlúnà bí àmàlìhà. ẹ wà àwọn táwíyẹ yàmàlúnà bí àmàlìhà àbí fàhùn bí àmàlìhà bí màṣí àti hí àmìlú pẹ̀lú mọ̀fẹ́ ọlọ́run iṣẹ́ àlùjáná làwọn ṣe ń jọ. ó ní ọbí kúdùrà tìlí ọbí ìrádà tìlí yẹ fún bí wòlíì àwọn ènìyàn sì ní agbára ọlọ́run mọ̀fẹ́ ọlọ́run orí rẹ̀ wọ́n máa lọ kọ́lákọ́. ọlọ́run tó wá dáná àrọ́mọdọ́mọ ádámọ̀ àwọn tẹ́wọ̀ náà fàkọ́lákọ̀ láhùn àyùnà láàyè tí rò nàbí ha àwọn èèyàn wọn lójú lágbárí oṣù náà wọn ò ní fi rí àyà tí wọn fi gbọ́ lọ́n gbọ́. wọ́n sì tún létí etí yẹn ọkàn ṣe bó gbàgbà ni wọn ò lè gbọ́ wọn tó jẹ́ òdodo ẹ̀sìn tí wọ́n fi tẹ̀lé. wọ́n tún lọ́kàn ọkàn ń bẹ wọn ò lè fi ronú kankan wọn ò ní fi gbọ́ kankan yẹn nù وبأعمال أهل النار بسابق بسابق قدره يعمل يسعون هنا فلو قدر عطوة الدواجة فأون وما بينا العدو سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت استغفرك وأتوب إليك